láti fi ìwà ìbàjẹ́ nínú àwọn agbègbè wa hàn fífi òótọ́ hàn yóò dá lórí ipa ìwà ìbàjẹ́ lórí àwọn obìnrin àti ọ̀nà àbáyọ pẹ̀lú bí a ṣe ń dẹ́kun rẹ̀ fífi òótọ́ hàn yóò bọ́ sórí afẹ́fẹ́ látọjọ́ ajé ọjọ́ monde ọjọ́ kọkànlélógún oṣù yìí ẹ darapọ̀ mọ́ wa láti bẹnu àtẹ́lu ìwà ìbàjẹ́ àti láti ṣiṣẹ́ papọ̀ fún ìdàgbàsókè nàìjíríà fífi òótọ́ hàn jẹ́ àgbékalẹ̀ st ives communications pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ voice of women àti macarthur foundation fífi òótọ́ hàn. ni kò sẹ́yàn tó dàbí obìnrin obìnrin àwọn náà gbẹ́bí ró àwọn náà gbáyé ró àwọn ní iyọ̀ ayé àwọn náà jẹ́ kí ayé kó máa dùn láìsóbìn àrùn kìíní ọ̀hún kò ní dùn gbọ́ngbọ́n ò ní kan fi. ni mo fi ń kí yín káàbọ̀ sílé iṣẹ́ sóbí one zero oh point nine fm ẹ nílé Ìlọrin ẹ gbogbo ẹ̀yin èèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ẹ tó bá ti di ọjọ́ Monday àkọ́kọ́ nínú oṣù báyìí ní dédé aago márùn-ún àbọ̀ ibẹ̀ náà láti máa ń pàdé ilé iṣẹ́ St Ives Communications pẹ̀lú àjọṣepọ̀ Voice of Women àti àtìlẹ́yìn MacArthur Foundation àwọn náà gbé ètò ìkalẹ̀ ètò unmasking the truth wọ́n ní ká máa fi òtítọ́ hàn sí àwọn ọmọ ènìyàn sí àwọn aráàlú pàtàkì jùlọ ká máa sọ fún àwọn èèyàn pé ẹ̀yin obìn obìn obìn nǹkan pàtàkì lóbìn ọlọ́run dá wọn wọ́n special ọlọ́run dá wọn wọ́n wà wọ́n wà specially created àwọn tó yẹ ká mọ̀ ká mọ̀ fọwọ́ tọ́ ká mọ̀ ká mọ̀ wò ó pé ah obìn wọ́n dàbí góòdì wúrà ni wọ́n kò í ṣe pé obìn ẹni àgbá lójúkọ́ ni wọ́n àwa lè máa wò sùsù ká mọ̀ treat obìn anyhow women are wonderful. So if you have a woman around you, treat them right. If you have a lady around you, treat them right. And to be in bawa lẹ́gbẹ̀ẹ́ yín, ẹ ọ̀gẹ̀ ẹ̀ ẹ ọ̀gẹ̀ ẹ̀ dìmọ́ torí pé kí ni wọ́n go through a lot and some challenges are facing the women. Àwọn náà ń fèsì challenges kọ̀ọ̀kan challenges tí gbogbo wa wá ń fèsì ọlọ́run ò ní jó pa wá. Ẹ̀yin ọmọ Nàìjá, a kú ìrọ́jú. àkó àkókò yìí hmm, àkó àfọmọnìyàn ṣe ẹlòmíì bẹ́ẹ̀ bá rí hmm, àwọn èèyàn rìn wọ́n sì tún mú áńkáṣíìfù wọ́n fi wọ́n bá ti rìn wọ́n fi áńkáṣíìfù wọ́n fi dọ́ọ̀tì bàtà wọn kìí ṣe pé wọ́n wọn ò lówó <laughs> ó ti yé yín kìí ṣe pé wọn ò lówó bọ̀ kìí sì ṣe pé trekking is their hobby ṣùgbọ́n situation ẹ̀ tí ń sì ni àwọn ọlọ́kadà gan tí wọ́n ń lẹ síkà àkáǹtì wọn mẹ́yìn yí pé bọ́ ọ bá ti gùn mí gùn mí kó o ṣe transfer ibi tí wàhálà bá tún wá wà bọ́ ọ bá ṣe transfer òun atún òun atún lọ dúró lágbede méjì ọ̀run òun ayé kò ní dókè kò ní délẹ̀ àmọ́ ibi tó wá sí nǹkan ń ṣe wá nǹkan ń ṣe wá lórílẹ̀‐èdè nàìjíríà yìí nǹkan ń sobin lónìí <laughs> nǹkan ó ṣẹlẹ̀ nǹkan ó ṣẹlẹ̀ dáadáa ni ó ṣẹlẹ̀ dáadáa báyìí ni ó ṣẹlẹ̀ lórí ètò yìí ẹ má gbàgbé pé iléeṣẹ́ St Ives Communications pẹ̀lú àjọṣepọ̀ Voice of Women àti àtìlẹ́yìn makoto Foundation àwọn náà rán mi wá wọ́n ní bright mo ní hùn wọ́n ní bright mo ní hùn wọ́n ní wọ́n máa lọlé Ìlọrin wá lọ́mọ́ sọ fáwọn èèyàn pé obìn obìn wúrà ni wọ́n ah, mo kí yín káàbọ̀ lẹ́nìí lẹ́ẹ̀kan sí i I remain your super duper main man on the radio

um, sexual assault and gender-based violence against women èbó yìí pọ̀ <laughs> wọ́n ní wọ́n ní kí n mọ̀ kí n mọ̀ proof pé mi náà lọ school ká mọ̀ mọ̀ sọ gbogbo ẹ̀yin Yorùbá kẹ́ ẹ lè mọ̀ pé mo defend the project in Kwara Poly lọ́pọ̀lọpọ̀ ọgbà mo tún wá ṣe bẹ́ẹ̀ mo tún lọ uni Ìlọrin to make my better my far people proud ah, ah, ọmọ wa náà ni ọmọ wa lélẹ́yìn èmi náà ń ṣèbó ṣùgbọ́n èbó tèmi. <clears throat> ìbò tá a mọ̀ fi bára wa wí ni tá a mọ̀ fi sọ̀rọ̀ síra wa ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la fi ń la fi ń create violence against women tá a fi ń fi ìyà jobin ẹ mọ̀ pé mi a máa sọ kinní kan lórí ètò yìí wípé obìn nǹkan ẹlẹgẹ́ ni wọ́n obìn kì í ṣe ẹyin táwa máa wò ẹlòmíì a sì wo a sì wo sùnsùn ọkọ àtìyàwó a sì wá sọ ìyàwó rẹ̀ di Mike Tyson àmọ́ kò sẹ́bò <laughs> tọ́lọ́run bá tó wá ṣe é tíyàwó náà wá ní ọlọ́run bùn lẹ́nu pọ̀ ọlọ́run fún un lẹ́nu tẹ́gbẹ́ àwọn ọ̀pá mi ni ọ̀pá mi ni ọkùn iṣan wà mọ́ ràn ọ̀ ń bómi ìjà ọ̀ ń bómi ìjà mo sì ń kọjá lẹ́gbẹ̀ẹ́ títì lọ́jọ́ kan ọmọ bọ̀dá kan sì bẹ́wù lórí pé ń bómi ìjà ó ń bómi ìjà ó wá yọ̀sẹ́ ó bọ́ sọ. So ojú ò tiẹ̀ tí ọ́ ni tó bá yẹ pé ìsangùn ọ́ ọ̀sìngbọ̀nà stadium lọ àwọn èèyàn ní Mr. Aṣọlá Owójayé kọ́ pàdé irú ẹ̀ kẹjọ kẹsẹ̀ bora yín <laughs> béèyàn bá náà wọn pàdé Ṣọlá tí ó ní tí ó ní bo ni ó gbà bíbí irú Akeem láàárọ̀ tí ó ní bo ni ó gbà <laughs> bá Akeem bá àwa <clears throat> wò sùnsùn àwa máa fìyà jobin jẹ́ mọ̀ pé ní tí ò dání ẹ̀yin náà wo táwọn obìnrin ń kọjú báyìí ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó jẹ́ pé àwọn obìnrin bílíọ̀n ti tò bí ọmọ ti jẹ wọ́n ti jí láti ìdájí wọ́n lọ pọnmi wọ́n lọ ṣe bá ti jẹ bá ti mu gbèdè èdè àìyedè bá wa tún wáyé ọkùnrin á tún wá mú ìṣẹ́ yóò wá kó bo ìyàwó rẹ̀ ṣé àwọn pé kò dáa kì í sì ṣe ìyàwó nìkan ọ̀pọ̀lọpọ̀ boyfriend and girlfriend àwọn tó ń ṣe cohabitation àwọn ọmọ tó wà ń di kọ̀ǹpútà yìí wọ́n ti ń wò mí ọ̀pọ̀lọpọ̀ cohabitation náà ń ṣe níléèwé wọn wọ́n jọ ń gbé pọ̀ wọ́n jọ ń ṣe eh, my love my see that wọ́n mọ̀ gbé bí ọkọ bí ọkọ láyà tẹ́ ẹ sì wà ní sùkúù ọlọ́run ni ó dáa fún èèyàn ọmọ ẹ̀. Hmm. ẹ jẹ́ máa sọ òótọ́ ọ̀rọ̀ lẹ́ni kókó inú ibẹ̀ ni pé ọ̀nà wo ni judiciary country yìí eh, ìgbẹ́jọ́ orílẹ̀-èdè yìí tó ti tó ti jẹ́ pé ó ti mẹ́ẹ̀ látàrí corruption tó ti ń ṣe àwọn ìdájọ́ ìdájọ́ tí èyí ṣe ìdájọ́ òdodo fáwọn tó jẹ́ pé wọ́n fọ́ victim domestic violence domestic violence ni sexual assault ni a, ń sọ̀rọ̀ sexual assault ẹlòmíì yóò wá mú ọmọ tí ò tó nǹkan àwọn ọmọ àwọn ọmọ pínísí àwọn ọmọ tí ò tí ì dàgbà ẹ sì mú wọn ẹ sì kì wọ́n mọ́lẹ̀ ah bàbá mi a sì mú ọmọ amọ́mọ ẹ̀ obìnrin a kì í mọ́lẹ̀ ibo láyé ń lọ ibi ayé yìí lọ mẹ́ẹ̀mọ́ alábíà ibi ayé yìí lọ mẹ́ẹ̀mọ́ kúnlé ibi ayé yìí lọ mẹ́ẹ̀mọ́ alábíà o ibi ayé yìí lọ mẹ́ẹ̀mọ́ bàbá tó mú ọmọ ọmọ rẹ̀ tó bí nínú ara rẹ̀ o sì kì í mọ́lẹ̀ o sì bá a sùn ìwọ tó ń fipá báàyàn lò tó jẹ́ pé torí ipò lówó lọ́wọ́ tó mọ̀ pé tá a bá lọ sí judiciary tá a bá lọ síbẹ̀ ẹ bá ti kówó lẹ̀ fáwọn adarí ilé ẹjọ́ kankan agbẹjọ́rò tó mọ̀ pé client òun jẹ̀bi tó kówó fún ògbówó ọlọ́run ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́ alábíà ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́ sexual assault ẹnu mi àgò ìbéèrè fẹ́ lépọ̀ ẹ̀yìn sexual assault against women hmm. ẹ̀yin èèyàn ẹ̀já bọ̀n táwọn èèyàn sọ nígboro ká mọ táwọn èèyàn sọ nípa experience wọn pẹ̀lú judiciary orílẹ̀-èdè nàìjíríà yìí àwọn tán ti fọ́ victim rí ẹ̀já bọ̀n tán wí tí ojú wọn ti rí nígboro bẹ́ẹ̀ ni ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí ní àdúgbò wa tí mo ń gbé bàbá olówó kan àti ọmọ ọ̀dọ̀ ẹ̀ náà ló ṣe mo wá lọ sí àgọ́ ọlọ́pàá kó lè wàá mu nígbà tí mo dẹ̀ débẹ̀ wọ́n wá mu lóòótọ́ bọ̀ ìgbà tí bàbá olówó yẹn tó máa fi dọ́dọ̀ wọn ó ti fowó di wọn lẹ́nu àwọn agbófinró wa wọn ò dẹ̀ ṣe nǹkan kan nípa ẹ̀ ó dẹ̀ ní pé kò sí nǹkan kan pé bàbá yẹn ò ṣe nǹkan tí mo sọ pé ó ṣe kò sákòókò tí mo máa ń lọ sí abúlé wa mo máa ń rí pé àwọn ọkùnrin kan wọ́n máa ń bá àwọn obìnrin kékeré kékeré sùn ṣùgbọ́n tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ wọ́n máa bú bá fẹ́ sọ̀rọ̀ wọ́n máa sọ pé kí ló kàn àṣùgbọ́n èmi ò mi ò mi ò jí sọ̀rọ̀ anybody mo sọ̀rọ̀ mo lọ sí police station mo report wọn mo fẹjọ́ wọn ní ìsìn wọn ti mú wọn wọ́n ṣẹlẹ̀ tí ẹnìkan pè àfiyèsí mi sí pé ẹnìkan tó wọ́n sọ pé kó wá bá wọn ro oko wọ́n dẹ̀ mọ ènìyàn dáadáa wọ́n ní kó wá bá wọn ro oko orí gbẹ̀yìn kò dẹ̀ sẹ́nikẹ́ni nínú ilé ó dẹ̀ ní kó má sọ fún ẹnikẹ́ni tá a bá mú ọmọ yẹn nígbà tá a dé àgọ́ ọlọ́wọ́n náà máa sanwó wọ́n á sọ fún ọlọ́pàá yẹn pé ọmọ tiẹ̀ wà níbi kan tó pé ìwọ náà ṣe fún kọ́ ó ta obìnrin yẹn lára kí á ló pe ẹnìkan pé wọ́n tẹ̀lé wa. gbọ́n táwọn èèyàn sọ yìí. ẹ̀yìn ká máa torí ipá lọ́wọ́lọ́wọ́ ká máa fìyà jóbin. ẹ̀ ń torí ipò lọ́pọ̀lọpọ̀ owó tó o lè kó fáwọn jùdí jùdí jùdí ṣẹ́rì. ẹ̀ ń corruption ti wà káàkiri agbègbè káàkiri orílẹ̀-èdè yìí. ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ má sọ pé ẹ̀yìn mò ń kàn dẹ́mu jùdí ṣẹ́rì orílẹ̀-èdè yìí o aláwọn adájọ́ tó jẹ́ pé ọpọlọ wọn pé wọ́n sì bẹ̀rù ọlọ́run púpọ̀. a ní àwọn adájọ́ tó jẹ́ pé wọn ò ní gbọ́ ti ẹnìkan dá. àwọn adájọ́ tó jẹ́ pé wọ́n dà bí wọ́n ti mọ̀ pé ó tọ́ àti bó ti yẹ ni ẹ̀yìn torí pé olówó lọ́wọ́ ó wá ṣe bẹ́ẹ̀ ó kí ọmọ kékeré àwọn ọmọ kéékèèké ẹ kì wọ́n mọ́lẹ̀ ẹ jẹ́ wo ti ń ṣẹlẹ̀ dáadáa lórílẹ̀‐èdè yìí tá a bá wò ó ẹlòmíì yóò tọ́ pé torí pé mo lówó lọ́wọ́ ẹ sì mú ọmọ under eighteen ọmọ tí ò tí ì pé eighteen years ẹ sì ṣe wedding fún ah! ṣé ẹ rò pé ó bòfin mu bí ọmọ tí ọmọ pínín sí òbí mi á sì fọmọ lọ́kọ wọ́n á fọmọ lọ́kọ àwọn ọmọ tí ò tí ì tí ò tí tó yẹ pé ó yẹ kán yìí máa gba lecture kán sì máa gba lesson ni kán máa wà láyé nínú kíláàsì kán máa gba lecture ṣùgbọ́n torí pé bàbá olówó bàbá olówó ni ẹ sì ṣe wedding fún ẹ̀yin èèyàn ẹ dá rò ó dáadáa lórílẹ̀‐èdè nàìjíríà o. ẹ̀yin ẹja tún ṣe báyìí ẹja gbọ́n tẹ́nìyìn náà tún tó tún experience nígboro ẹja gbọ́n tóun náà experience nígboro. ó ní ọkùnrin kan tó wà ní àdúgbò mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá ẹ̀ máa ń lu ìyàwó ẹ̀ ní ojoojúmọ́ ṣùgbọ́n gbogbo ìgbà tó yẹ pé a bá fẹ́ lọ sọ fún àwọn ọlọ́pàá wọ́n máa ń sọ pé bí máa mówó wá bíbí nǹkan bíi ká mówó wá ká máa bribe wọn. ó tẹ̀ nígbà kan tó yẹ pé àti ẹ̀fẹ́ fún wọn lówó ìgbà tó tún yá tó tún dátún rí pé gbogbo ìgbà ni owó owó owó ìyàwó náà padà kò torí ẹ̀ náà kúrò ńbẹ̀ báwọn náà ṣe kú fi wọ́n lẹ̀ ọmọdébìnrin kan wà ní mi tó fi ẹjọ́ sùn mí pé bàbá òun máa ń fipá bá òun ní àjọṣepọ̀ nígbà tí mo wá wò pé ah irú kí leléyìí o ni mo bá mú ẹjọ́ mo mú ẹjọ́ lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá àfi láti àwọn ọlọ́pàá ní kí n wá mówó wá àyàfìgbà tí mo san owó yìí wọn ò wọn ò lọ ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe o wọn ò gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yẹn àyàfi ìgbà tí mo san owó tí wọ́n ní kí n san ni wọ́n tó wá mú bàbá ọmọ náà tí wọ́n sì mú lọ sílé ẹjọ́. If she no got him, I ohun táwọn èèyàn ń sọ nígboro experience la máa ń mú wá sórí ètò yìí experience àwọn èèyàn wípé wá sọ tẹnu ẹ ǹjọ́ ṣe ọ́ rí bí mo ti ń ṣètò yìí lọ́wọ́ mo mọ̀ páwọn èèyàn wọ́n ti máa wò pé ah báwo la ti lè pe iléeṣẹ́ sóbí àbí báwo la ti lè sọ fáwọn ará àwọn elétò yìí wípé èmi náà nírú ẹ̀ ládùúgbò mi ẹ pè sórí nọ́mbà yìí ẹ pè sórí nọ́mbà yìí zero seven zero three one seven five six five three seven tẹ́ ẹ bá ní irú àwọn ìṣẹ̀lẹ̀ yìí ládùúgbò yín tẹ̀ ń kẹ́fín àbí tẹ́ ẹ ti tẹ́ ẹ ti mú wọn ṣíkí báyìí pé bàbá yìí ó sì ń fipá bọ́mọ rẹ̀ lò ẹ pè sórí nọ́mbà yìí ẹ rìpọ́ọ̀tù wọn sórí nọ́mbà yìí zero seven zero three one seven five six five three seven tẹ́ ẹ bá nírú kéèsì àwọn tá a ti sọ yìí àbí ẹ ní bọ̀dá kan àbí dádì kan ládùúgbò tó jẹ́ pé wọ́n máa wọ́n máa tró bọ́ǹchì wọ́n máa ju pọ́ǹchì wọ́n máa jù fún ìyàwó wọn wọ́n máa fi wọ́n máa fi bọ́ọ̀sì wọ́n máa fi jí àwọn tó yẹ kó kọrí sí stadiumu kí Anthony Joshua kó bá mi fi ẹ̀ṣẹ́ dábìrà sí gbogbo páríkì ẹ̀ wọn kí kí kójú wọn kó yọ bọ̀m̀bọ̀ bọ̀m̀bọ̀ ah. I don't preach violence. Ẹ̀yin èèyàn, I don't preach violence. ẹ̀yìn tí mò ń sọ lọ náà ni wípé ẹ má jà máa na obìnrin ẹ sì mọ́ fipá bóbìnrin lò ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ò wọnú tẹ́gí ọkùnrin mi ò sì máa fọwọ́ à à nǹkan máa ń ṣẹlẹ̀ ẹ sì máa fi ẹ máa fi búrẹ́dì tiwọn. búrẹ́dì nti aláǹtí tó jókòó sí yín nínú mọ́rúwá ẹ sì fi jẹ bọ́tà àti yín ẹ máa adọ́gbọ́n fọwọ́ kan ah! ni àbẹ́ẹ̀mọ̀ violence ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó yẹ kó ti pẹ́ ní wo mo ṣẹ̀ ṣebí mo kàn fọ́ kan kan ẹsẹ̀ wọn ni. èmi ò kàn fọwọ́ kẹsẹ̀ wọn ni ẹlòmíì a sì fọwọ́ gómìn láyà bíi bíi pé kíní àwọn ẹ̀sẹ̀ tó jẹ́ pé ó lè torí ẹ̀ kó yẹ pé wọ́n lè kọ́ mọ̀mú gàrí sí ọ lọ́wọ́ ni tọ́ ọ bá mọ̀ a kì í a kì í treat obìnrin anyhow nǹkan ẹlẹgẹ́ ni wọ́n they are jewels like ẹ ẹ mọ tán pè ń júwẹ̀ ah ìbò ìtúpọ̀ lẹ́nìí ẹ mọ tán pè ń júwẹ̀ ẹ mọ jewelry ẹ mọ jewelry ọ̀ṣọ́ ọ̀ṣọ́ kì í ṣe láàrin ọ̀ṣọ́ o ọ̀ṣọ́ téèyàn bá ní ọ̀ṣọ́ wípé nǹkan tó ṣe pàtàkì tó jẹ́ pé èèyàn máa kó pamọ́ ẹ mọ bóbìnrin tí máa ń tọ́jú àwọn nǹkan ọ̀ṣọ́ wọn wọ́n ti máa ń kíìpù ẹ̀ bẹ́ẹ̀ ni obìnrin rí a kì í na obìnrin a kì í so a kì í treat obìnrin anyhow obìnrin ṣe pàtàkì kọjá pé káwa máa ṣe tó tí ò dáa ẹ jẹ́ n sáré lọ sí ìgboro ká tún gbọ́n tí ẹni náà tún experience látọ̀dọ̀ ẹ̀yin ọkùnrin. ó ní ọkùnrin kan tí mò ń gbé tẹ́lẹ̀ ìlú bẹ̀m̀bẹ̀ ló máa ń fìyàwó ẹ̀ lójoojúmọ́ ayé tẹ́ bá ti gbọ́ wọ́n ti bẹ̀rẹ̀ o lílù nìṣá nígbà tó dé ààyè kan wọ́n máa ti fẹjọ́ sun ọlọ́pàá tọlọ́pàá bá ti wá tó bá ti wá kó wọn lọ láìpẹ́ wọ́n ti rọ́kùnrin yẹn padà kí ló dé wọ́n nígbà ó ti fowó rìn orí ilé yìí ò dáa tá a bá fẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà kó tòrò gbogbo ọ̀rọ̀ ká má lè gbọ́mọ sí sùkúù pé kí tíṣà máa fọwọ́ kù àbí ká gbọ́mọ sí ọ̀dọ̀ ẹnìkan kí àwọn kan máa fọwọ́ máa pa lára àwọn kan báyìí báyìí ló jẹ́ pé ó ń ba orílẹ̀-èdè jẹ́ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ìgbà míì àwọn míì gan wọ́n ti lọ fẹjọ́ sùn lágbọ́dọ̀ àgọ́ ọlọ́pàá ṣùgbọ́n tó bá débẹ̀ wọn ò ní lè sọ̀rọ̀ fún wọn mọ́ bóyá ẹni tó ṣe tó hùwà ìbàjẹ́ yẹn bóyá ó lè jẹ́ pé bóyá ẹni tó lọ àbẹ́ni tó ní ipò gíga ní ní àdúgbò ni wọ́n máa fi owó dí wọn lẹ́nu ni àwọn nǹkan báyìí báyìí lè fún pa wọn ní ojoojúmọ́ tẹ́ fún wọn ọ̀dẹ̀ lè sọ̀rọ̀ káwọn obìnrin kankan dìde sọ̀rọ̀ ara wọn kọ́ máa sọ̀rọ̀ síta. èmi nìyá ọkọ wa ẹ àǹtí mi àǹtí ṣọlá èmi lolùrànlọ́wọ́ aya mi ẹ mọ̀tọ́ ọkùnrin lè mi ọkùnrin ni mí àwọn iléeṣẹ́ st ives communications wọ́n wò ó sùnsùn wọ́n ní ta ni ó tó gbangba sùn lọ́yẹ́ wọ́n ní bright wọ́n ní ọmọ àlàó wà lọ́ máa sọ wà lọ́ máa sọ lórí unmasking the truth níléeṣẹ́ sobi one zero one point nine fm and st ives communications pẹ̀lú àjọṣepọ̀ voice of women àti àtìlẹ́yìn macarthur foundation àwọn ni wọ́n gbé ètò ìkalẹ̀ tán ni a máa yan ká mọ ká mọ yànnà náà òdodo ká mọ fi òtítọ́ hàn fáwọn èèyàn ẹ̀ fún àwọn tó jẹ́ pé ẹ̀ wọ́n máa ń mu irọ́ ni wọ́n máa ń mu violence ni wọ́n máa ń tìrìtì obìnrin bí ò ti dáa ni. ẹ jẹ́ sọ tòótọ́ fúnra wa ọkùnrin tó bójúmu ká máa nu obìnrin àwọn ọkùnrin ẹ jẹ́ pera wa sípàdé ẹ jẹ́ ṣe conference of truth àwọn ọkùnrin tá a wà nù stúdíò yìí àwa mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́ àpèrà wa sí conference of truth àwọn ọkùnrin tí ń gbọ́ ètò yìí lọ́wọ́ ẹ jẹ́ àpèrà wa sí conference of truth ká pèrà wa ká bára wa sọ̀rọ̀ kán tilẹ̀kùn látẹ̀yìn tá a bá rí ẹni ọkùnrin nínú wa tí ń nà ìyàwó ẹ̀ kí gbogbo wa ká dáwọ́ jọ ká bá wí ká ká ká bá wí ẹ ẹ̀tẹ̀ I don't preach violence but a nílò láti bá wí tá a bá ní ọkùnrin tí ń nà ìyàwó ẹ̀ láàrin wa àbí tá a ní bàbá tí ń fipá bá ọmọ ẹ̀ lò àbí tí ń fipá bá àwọn ọmọ kéékèèké àdúgbò tí ń fipá bá wọn lò ọmọ kéékèèké tó ò tí ì bàlágà tí ń fipá bá wọn lò àbí tí ń fọwọ́ ra wọn ní bàràdí àbí ń fọwọ́ wọ́ wọn láyà àwa ọkùnrin àwa tá à ń pè ní ọkùnrin Hey, I walk koya koya I don't preach violence, you know. I don't like violence. I don't I don't like violence. But taba tabari ọkùnrin tó tọkùnrin ó yẹ ká pera wa sípàdé gbogbo ọkùnrin ó yẹ ká pàdé ní conference tàbá wá ráwọn àwọn nǹkan tí tí ń bojú wa jẹ́ tó yẹ pé àwọn ganan wọn láì kíkọ́ mọ̀ kan ó sì ah, bojú mi jẹ́ ó yẹ kọ́ lọ́n fún mi nígbàjú ni àwọn tí wọ́n bojú ó yẹ ká pè wọ́n sípàdé ká bá wọn wí ẹsẹ àmọ́ mẹ́tọ̀ tá a lè fi bá wọn wí náà ìwọ ọkùnrin tó ń nà ìyàwó rẹ ìwọ ọkùnrin tó ń bọ́ ọmọ lọ́mọ ṣe ìṣekúṣe àwọn ọmọ tí ò tó nǹkan àwọn ọmọ kéékèèké pínísí pínísí tó ń dọ́gbọ́n tọwọ́ bọ tí ò yẹ ọ tọwọ́ bọ̀ ẹ jẹ́ bára wa sòótọ́ ọ̀rọ̀ má ṣe tó fi lẹ̀ wọ̀n má ṣe tó fi lọ ọ̀nà ó mọ̀ bẹ́ẹ̀ ó ti mọ̀ bẹ́ẹ̀ ó ti lọ bẹ́ẹ̀ rí o ti jáde wá o mọ̀ ọ̀nà ibi tí mò ń náwó sí náà má ṣe tó fi lọ sọ́nà ọbẹ̀ o mọ̀ ó ní roundabout kan lọ́jà tó o bá lọ ọ̀nà ọjà o lè lọ ọ̀nà ọbẹ̀ yẹn o lè lọ́bẹ̀ kó o má padà má ṣe tó fi lọ́bẹ̀ tó o fi ní padà òkè òkè náà ni òkè <laughs> tó bá ti mọ òkè o ti mọ òkè làǹtì làǹtì má ṣe tó fi lọ sọ́nà òkè má ṣe tó fi lọ sọ́nà mọ́ o ti mọ o lè lọ mọ́ndàlá kó lọ rẹwà <laughs> o lè lọ mọ́ndàlá kó lọ rẹ lùbọ́ ṣùgbọ́n má ṣe tó fi lọ mọ́ńdàlá tọ̀ ní padà mọ́ ọmọ ọmọ nàìjíríà ẹ já sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa ẹ̀yìn nọ́mbà yìí lẹ́ẹ̀mọ pè sí ẹ̀yìn lẹ́ẹ̀mọ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ẹ mọ̀ pé ẹ mọ̀ pé torí kọ́ọ̀lù ó pọ̀ lórí ẹ̀ ẹ mọ̀ fi àtẹ̀jíṣẹ́ yín ẹ mọ̀ fi ránṣẹ́ sórí nọ́mbà yìí ẹ̀yin tẹ́ ẹ bá ní similar case àbí ẹ ní nǹkan tẹ́ ẹ kẹ́fín àbí ẹ ní contribution fún ètò yìí ẹ mọ̀ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí zero seven zero three one seven five six five three seven nọ́mbà yẹn ní kẹ́ ẹ máa tẹ àtẹ̀jíṣẹ́ yín sí. mi ò kí ń ṣàtẹ̀mẹ́rẹ̀ èmi ò kí ń ṣàtẹ̀mẹ́rẹ̀ èmi obìnrin obìnrin ni mí adé ẹ̀dá ló dá mi mọ̀ pé mọ̀ pé mọ̀ pé lọ́la máa màá rìn màá ṣoge ẹ màá rìn màá ṣoge torí pé kí ni ọkùnrin ni mí ọkùnrin tó fẹ́ràn obìnrin ẹ mọ ẹ mọ tún rò ó lọ síbi tí ọkàn yín dẹ̀tí ẹ mọ rò ó lọ báwọn mo fẹ́ràn obìnrin <laughs> mo fẹ́ràn àwọn obìnrin mo sì ń tọ́jú àwọn obìnrin mo sì ń ṣìkẹ́ àwọn obìnrin ẹ mọ rò ó lọ síbi tí wọ́n lè yàn fẹ́ràn obìnrin kí ló dé tí ọkàn wa ṣe wá dọ̀tí láfíríkà báyìí pàtàkì jọ nàìjíríà bàbá yẹn fẹ́ràn obìnrin tó bá fẹ́ràn obìnrin kì í ṣe pé ń bá wọn ṣe the other side ń tọ́jú wọn ni mo fẹ́ràn obìnrin mo ń mo ń mo ń tìkẹ́ obìnrin mo ń tírìtì wọn dáadáa ìyàwó mi gan mọ̀ <laughs> olùwàjà ògán mọ̀ ah, èmi ìmọ̀gbẹ̀rẹ̀ àmì níkà èmi èmi ọkùnrin èmi ọkùnrin mẹ́wàá mélòó nínú ẹ̀yin ọkùnrin ló lè sọ ohun tí mò ń sọ yìí ẹ já ṣe dáadáa ẹ já tọ́jú àwọn ìyàwó wa ẹ já ẹ já ṣe wọ́n pẹ̀lẹ́ ẹ já ṣe dáadáa sí wọn. ẹ má gbàgbé o iléeṣẹ́ st ives communications pẹ̀lú àjọṣepọ̀ voice of women àti àtìlẹ́yìn macarthur foundation àwọn náà gbé ètò ìkàlẹ̀ tán ní ká máa pàdé ní ọjọ́ monday àkọ́kọ́ nínú oṣù kọ̀ọ̀kan ẹjẹ́ adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ St Ives dáadáa àwọn náà ní àmọ́ yànnàná ètò yìí wọ́n ní Bright ọmọ àlàó wọ́n ní olùmọ̀ díṣẹ́ yìí adúpẹ́ o adúpẹ́ púpọ̀ àyìn àsọ pé ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ ètò yìí God bless you gbogbo ẹ̀yin tí ẹ mú ètò yìí lò God bless you gbogbo ẹ̀yin tẹ̀ ń ronú láti mú un lò God bless you ẹ ṣé o títí tá a fi máa pàdé ní oṣù tí ń bọ̀ mo sọ pé ẹ kú ìtọ́jú ara yín o Bright lórúkọ mi dúpẹ́ orí tó dá mi lábọ̀. Màá rìn máa ṣògbé ẹ̀yìn ẹ̀gbẹ́, má tún ṣapá alhamdulilah. gbogbo mùsùlùmí ààyè àti aya ayé àti umrọ̀ ọdún yìí tó ti ṣí sílẹ̀ padà ẹni tó wá fẹ́ lọ mẹ́kà mẹ́dínà ẹ rí dájú wípé iléeṣẹ́ alálàájì tó mójúlé jàre àjò mímọ́ tó ní àwọn ẹlẹ́rìí àmúyangàn tó wọn àjọṣepọ̀ ọlọ́dúnmọ́dún tó gúnmọ́ pẹ̀lú ilẹ̀ Saudi Arabia tájọ alálàájì ilẹ̀ yìí ńlá kọ́ mọ̀ torúkọ rẹ̀ sì wà nínú ìwé allocation Nàìjíríà ni ẹ bá lọ Librago Librago Travels and Tours Limited ló gbàṣẹ gbòǹtẹ̀ wọ̀nyí wọ́n láwọn òṣìṣẹ́ tó dáńtọ́ nílẹ̀ yìí àti ní Saudi tí ó máa ṣàtọ́nà yín fàṣepẹ́ iṣẹ́ umra àti hajj níbàámu pẹ̀lú òfin tuntun tálálà ájì òfin ní lùgbàdì àrùn covid nineteen schedule five lẹ́wọ̀ libra gold ló ní káfalálà ájì wọ̀ sílé tó wọ̀yàmì tòun hòtẹ́ẹ̀lì tó rẹwà bí àfin ọba àgbáyé léyìí tó súnmọ́ aram dáadáa ọ̀fẹ́ ni sihara owó òun ò sì gara ẹ̀ tún lè san díẹ̀ díẹ̀ ẹ pè zero eight zero three eight one seven six five three five tàbí zero eight zero seven six one five eight eight seven seven Libra Gold alálàájì ìrọ̀rùn asalaamu aleykum wa rahmatulahi wa barakatu mo fi yẹn mo fi ń kí gbogbo àwa tá a láǹfààní láti máa gbọ́ ní pàtàkì pàtó gbogbo àwa tá a ní lọ́kàn láti rìnrìn àjò mímọ́ umura àti hajj ní ọdún yìí ọlọ́run bá Allah azza wa jalla yóò ṣe ní eléyìí tí yóò bá àníyàn wa mu bá a ṣe ń fẹ́ yẹn náà ọlọ́run ṣe nírọ̀rùn fún ẹnì wa iléeṣẹ́ librago travels and tours limited ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀ iléeṣẹ́ alálàájì tí mùṣemúṣe wọn tó dá mùṣemúṣe nípa kákó àwọn èèyàn lọ sí ìrìn àjò hajj àti umura ó ti lé ní twenty five years báyìí tí wọ́n ti wà lẹ́nu à ń kó ní rìnrìn àjò nọ́mbà ìbáraẹnisọ̀rọ̀ wọn òun náà lélẹ́yìí ẹ lè láǹfààní àti kọ sílẹ̀ zero eight zero three eight one seven six five Three three five zero zero eight eight 35 080 38 17 65 35 tàbí 081 four 02 7446 tàbí 081 72 02 7449 ẹ wá gbọ́ àwọn nǹkan eléyìí tẹ́ ẹ lè láǹfààní àti jẹ pẹ̀lú iléeṣẹ́ Libra Gold tẹ́ ẹ bá fẹ́ bá wọn rin ìrìn àjò yálà àti umrah àbí hajj àwọn ní àwọn àkànṣe ètò fún àwọn èèyàn ẹ̀ẹ́ nípasẹ̀ pé kí ni o nípasẹ̀ ẹlòmíì á ní èmi àtìyàwó mi nìkan ni mo fẹ́ kájọ wà ní yàrá ẹ̀ẹ́ àbí èmi àti ẹni méjì kan tá a jọjọ́ rẹ̀ la fẹ́ jọ wà ń yàrá àbí èmi nìkan ni mo fẹ́ dá wà ní yàrá mo fẹ́ àwọn nǹkan báyìí mo fẹ́ special tent gbogbo package yìí níléeṣẹ́ Libra Gold ni ìdí nìyẹn o tí wọ́n fi máa ń pè kan ní standard package lọ́dọ̀ wọn wọ́n dẹ̀ tún ní executive package ìyẹn tó jẹ́ wípé gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ lẹ̀ máa rí kódà bẹ́ẹ̀ fẹ́ lọ ní ọjọ́ tí gbogbo àwọn èèyàn ń lọ yẹn tó jẹ́ pé ẹ fẹ́ àdáyẹnrí ọjọ́ láti rin ìrìn àjò hajj yín ẹ jẹ́ kí iléeṣẹ́ Libra Gold kí wọ́n mọ̀ kí wọ́n ṣe àtọ́nà yín láti lé wọn fún yín ní ìdá ìdánilẹ́kọ̀ọ́ gbogbo àwọn nǹkan tí ẹ fẹ́ tí ó mú ìrìn àjò yín rọrùn òun ni wọ́n sì ń ṣe ètò rẹ̀ ẹ̀rí máa jẹ́ mi ìṣòro o ẹ gbọ́ lẹ́nu àwọn tó ti bá wa rin ìrìn àjò. mo ń sọ fún gbogbo èèyàn wọ́n fẹ́ lọ sí hajj àbí umura ní brago travels and tours ní kẹfà lọ ilé tá a gbé ní mọ̀dínà ó súnmọ́ haram pẹ́kípẹ́kí wàláì two minutes lè máa fi láti haram dé ilé yín alájà sigrat àkànbí ẹ̀ kọ́kọ́ ní ṣe ń fún wa o lágbára ọlọ́run ọlọ́run tó ti fi yín mọ̀nà kò ní ṣe lọ́nà wàrà fáná mọ̀kánà àlíyà so gbogbo àwọn ẹbí mi àti gbogbo àwọn tèmi mọ̀ màá máa sọ fún wọn pé ní Brago travels and tours ní kò bá lọ sẹ́ni ìwé ọ̀fẹ́ lọ throughout the world hajj and umrah. Ah, alhamdulilayi òun lẹ́yìn náà ti gbọ́ yẹn o ẹ kàn sí iléeṣẹ́ Libragold eh, oòdua shopping mall eléyìí tó wà lọ́jọ́ta lẹ́kọ̀ọ́ lólùléṣẹ́ wọn wà bákan náà nìbàdàn wọn wà ní àdójúkọ ọbásanjọ́ farm ìyẹn ní olúyọ̀lé estate nìbàdàn wọn wà káàkiri ibi ní àgbáyé tẹ́ bá ti pè wọ́n ibi tẹ́ bá wà wọ́n á júwe ẹ̀ fún yín lẹ́ẹ̀fi láǹfààní láti lọ sí ọ́fíìsì wọn tó súnmọ́ yín nípínlẹ̀ yòówù tẹ́ bá wà zero eight zero three eight one seven six five three five oh eight oh thirty eight seventeen sixty five thirty five nọ́mbà tẹ́ lè pè wọ́n sí nìyẹn tàbí zero eight one seven two zero two seven four four six inshallah uramen àtijọ́ pàdé o tó bá di ní ọjọ́ mẹ́jọ ìtọ́jú alálàájì ní gbẹdẹmukẹ iléeṣẹ́ libragold ló wà salamu alaykum wa rahmatulahi wa barakatuh. ǹjẹ́ olólùfẹ́ kọ Chelsea Barca Real Madrid Man United Arsenal Liverpool Bayern Munich ni wọ́n ní ṣé o mọ ikọ̀ ìgbà agbábọ́ọ̀lù rẹ dáadáa tó o sì lè ṣonírúurú rẹ̀ ẹ jẹ́ kájọ pàdé lórí ètò ṣó